على نبينا محمد وآله وصحبه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته تسوى جلول يا àlàyé tá à الله تنبفون شهر رمضان nínú àwọn ẹ̀rí tó dájú tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammed sallallahu alayhi wa sallam nínú àwọn èyí tí a ti pàkíyèsí sí lánàá wípé anábì wí báyìí máa sọ ọmọ man sama Ramadan imanan wahtisaban ghufira lẹ́hùn. ما تقدم من ذنبه من صام رمضان من قام رمضان إيمانا واحتسابا غفر له من تقدم من ذنبه وما تأخر من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه قرمت تاي àwọn kankan ní ń ṣe ọlọ́run ọba ló lọ́ mọ́ ẹni tó bá gba àwẹ̀ pẹ̀lú yímánì àti tí ń ṣẹ̀ràn ẹ̀sán lọ́dọ̀ olúwa ó tún lẹ́ni tó bá kí kìyàmù Ramadan ìrun náfìlà tá a máa kí lóru Ramadan àbí pẹ̀lú yímánì tí ń ṣẹ̀ràn ogun tó ti ṣe sẹ́yìn lẹ́sẹ̀ wọ́n ṣe àforíjì rẹ̀ wọ́n ṣe ọlọ́run ọba tán ní gbogbo ẹni tó bá tó dìde tó kí Laylatul Qadr òun fẹ́ràn la ìmánà wa ti sábà pẹ̀lú ìmánì àti ìṣẹ̀ṣà òun fẹ́ràn lahu ma taqaddama min dhanbi. àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jọra wọn níbi àwọn ẹ̀sán àti májẹ̀mú àṣàrútó wọ́lẹ̀dà ẹni tó bá fi ṣe báyìí ẹ̀sán tó lù wọ́n fi tí ó fi san òun náà ní báyìí ẹni bá gbà wẹ̀ ẹni bá dìde lóru nínú Ramadan ìyẹn ni pé tó kí kìyàmù ya tó nípìn níbi ìrún káàkiri lẹ́yìn òru àdílálẹ́ ẹnu Ramadan bẹ́ẹ̀ lẹ́ni tó bá kí i lẹ́yìn Lailatul Qadr wọ́n ṣe ọlọ́run bá wá yíyan pé ìmọ̀nà wá ti sábà àárín ni ní pẹ̀lú ìmánì àtẹnitẹ́ran kàìsàn níwájú Olúwa. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ti àbíra wa òun náà ni pé kayfa yasumul muslimu Ramadan imanan wa ihtisaban wa kayfa yaqumu imanan wa ihtisaban wa kayfa imanan wahtisaba ìbéèrè òun náà ni pé ọ̀nà wo lèèyàn fẹ́ fi gbà á ó sì fẹ́ fi kí àwọn nàwáfìlù yìí pẹ̀lú ìmánì àti ìrànkà ẹ̀sán lọ́dọ̀ ọ̀rọ̀ tàbá ronú sí ọ̀rọ̀ yìí al-iman kí ni jẹ́ bẹ́ẹ̀ òun náà ni nígbàgbọ́ òdodo ẹ̀ńtọ́ gba Ramadan. pẹ̀lú ìnígbàgbọ́ òdodo onípamọ́ sọ́pọ̀lọpọ̀ láwùjọ mùsùlùmí nínú Ramadan àfi tí Ramadan náà bá ń bọ̀ á rí ẹni tí wọn ní ah, à wọn máa láìkì nínú Ramadan náà yẹn wọn láìkì gbogbo ẹ kọ́dà máa rẹ́ni tí ó ní tó ti nínú ẹ̀sìn ìwọ́dà ò sí ò yàtọ̀. ẹka kàrí pé ah, gbàtà tún èyí sì máa gbóòórùn ìmánì nínú wẹ́dà gan ẹlòmíà ní à ah, ti máa nígbà òun láìkí inú Ramadan òun náà ní ẹjọ́ dọwọ́ sínú gbogbo ọmọ wa pọ̀pọ̀ sínsìn pọ̀pọ̀ sínsìn àwọn èèyàn máa lọ àwọn èèyàn máa lálẹ́ kò ní sálẹ́ kò ní sòrò gbogbo máa máa yóò sá máa dùn sẹ́wọ̀n pé gbogbo nǹkan yìí èsè pé láì fi wà mẹ́ o ṣùgbọ́n ìhùn kọ́ ni pé yẹn gbààwẹ̀ àbódìdé lóru pẹ̀lú ìmánì gbogbo ẹnikẹ́ni tó ṣe pé ntó láìkì ntó bàbàrà ntó jọ lójújù nínú àwọn àsìkò yìí òun náà ní pọ̀pọ̀ sísìn kì í ṣe pé ìmánì pé a ah, ẹ̀mí òdodo látara pé olúwa ṣe kínní yìí lọ́rùn àyàn èèyàn sì gbọ́dọ̀ gbá lódodo ẹni tó ní tó gbàgbọ́ pé ọmọ bọ́ọ̀lù ọ̀ràn yẹn ní èèyàn gbọ́dọ̀ gbá ó ní ìgbàgbọ́ pé dandan ni fún gbogbo mùsùlùmí tó ti bàlágà tó ti bàlágà tó sì bọ́ kúrò nínú àwọn sábàbí tó lè má jẹ́ kí èèyàn ó gbà ó jẹ́ nìkan tí gbogbo májẹ̀mú tó lè jẹ́ kí èèyàn gbà ní pípé ó pé lọ́rùn rẹ̀ ọwọ́ àgbà pẹ̀lú ìmánì òdodo yìí ìtumọ̀ máa ń sọ ọmọ Ramadan ìmánà ni torí pé tàbá rẹ̀ ni tí ń gbà òun láìpẹ́ Ramadan á ah, kọ̀kọ́ ṣinṣin òun ó ti àtó ó máa ń dùn mọ́ òun ni níjọ́ tó bá bára rẹ̀ níbi tí ò sí kọ̀kọ́ ṣinṣin ó ṣeé ṣe kí ló ẹni ọ̀gbìn á ìrànlẹ́ náà ò dún bíbà yìí ní ẹni tó wọn gbà torí pé kí ni kò sí ìmánì ń bẹ́ẹ̀ yóò gbé à òun tíráwù lọ ìlú kan lásìkò kan ẹ̀ lè mọ̀ pé yẹn wà ní àwẹ̀ ah, ilé ń gbà náà hmm, àwọn ẹni ò pé o ṣe torí pé kí ni nígbà tí ń gbà kó gbá pẹ̀lú ìmánì ọ̀bára rẹ̀ níbi tí pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ò sí òun náà wọ́n gbé àwọn ìdí gbà mí báyìí o ẹni ìhun bá jáde lọ́sàn-án gan-an ti ti fẹ́ jáwèé wọn tán kí ni mú ọjà nígbà tí ò sí ìmánà wà ti sábà eléyìí tí èèyàn fi mọ ẹ̀san tí oṣiṣẹ́lá Muhammad salawatullahi wa salamu alayhi tó sọ pé ń bẹ fún ẹni tó bá gbà pẹ̀lú ìmánì ó nígbàgbọ́ lódodo fáṣọ olúwa ni síyàmù Ramadan ó nígbàgbọ́ lódodo pé olúwa nìkan lèèyàn gbà fún la riya'an wala sum'a kìí ṣe nítorí kárí ni kìí ṣe nítorí káwọn èèyàn lè mọ̀ kìí ṣe nítorí àwùjọ kìí ṣe nítorí àṣà torí ọlọ́run ọba nìkan ṣoṣo ìmọ̀nà wahtisaban ó sì máa ka ẹ̀san yìí lọ́dọ̀ olúwa irú ẹni bẹ́ẹ̀ òun ni ó jèrè gbogbo tó bá ṣe lẹ́sẹ̀ nínú àwọn nǹkan tó ti síwájú olùwàbà yóò ṣàforíjì fún bẹ́ẹ̀ lọ́wọ́ rí níbi kìyàmù Ramadan ìrún òru táwọn kí yẹn àbí ìrún alẹ́ táwọn ní tarawih ọ̀pọ̀lọpọ̀ ní kì ṣùgbọ́n kíkì yẹn ń kọ́ bò lórí ọyọ yẹn inú rẹ̀ máa dùn kẹ̀tíkẹ̀tì oníkálukú ń gbẹ ní oníkálukú ń gbé tẹ̀ oníkálukú ń ẹ̀yìn ẹja tilẹ̀kùn ẹja jáde ọyá ọyá kìnnìkan ọyá ọyá kẹ̀tíkẹ̀tì wọn náà ní àdùn tí ń rí èyí ṣe pé ó yé ó nígbàgbọ́ lódodo pé áà. orúkọ ọgbọdọ bọ́mọ mi lọwọ láì mọ ìyẹn náà fílà nínú oṣù yìí torí pé ẹ̀sán ti ń bẹ̀ ń bẹ̀rẹ̀ kẹtíkẹtí àti àti gbọ́ àwọn gbogbo àwọn ìyá alé ló ti jáde yìí òun nìkan ní òkùnrin lé gbogbo àwọn ó béèrè kọ́ ọmọ kéékèèké wá kí ni kí n wá ló ni torí kí n sọ pé kí ló ṣe mí lèyàn fi bá jáde kò gbá àbí kò kí pẹ̀lú iman irú ẹ̀sán yìí bóòlù ṣe fẹ́ rí torí pé ó ṣe ọlọ́run ní ìmánà wahtisaba pẹ̀lú ìmánì òdodo àti ọ̀dọ̀ ọlọ́run níran kan ẹ̀sán sí ihtisabu yahtasibu ila ọ̀dọ̀ olúwa nìkan níran kan ẹ̀sán sí òfìjẹ́ pé gbólóhùn méjèèjì ìmánà wa ti sábà tó wá níbi àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí man qama Ramadan man qama laylatal qadr wa man sama Ramadan gbogbo ẹ̀ oṣù ọlọ́run wá dé pẹ̀lú ìmánà wa ti sábà ghufira lahu ma taqaddama min dhanbi ń tàn yóò jèrè pẹ̀lú láàrin yìí náà gbogbo àwọn hadith tó wá wípé ẹni bá ṣe nǹkan báyìí wọ́n ṣàforíjì fún gbogbo tó ti ṣe kọjá karanti wípé hadith wọ̀nyí ntọ́ dalé lórí òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀rọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí lè pààrẹ̀ òun náà ni kéèyàn túbà o kó túbà ìtúbà òdodo ṣùgbọ́n ṣe kéékèèké kódà béèyàn ò tú bá ń bẹ́ẹ̀ tí ò tú bá ń bẹ́ẹ̀ àwọn iṣẹ́ olóore kan ń bẹ tí pa wọ́n rẹ́ gẹ́gẹ́ bí Ramadan ila Ramadan gẹ́gẹ́ bí wákàtí márùn-ún síra wọn gẹ́gẹ́ bí umrah gẹ́gẹ́ bí hajj àtàwọn iṣẹ́ olóore bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ́ eléyìí òun la fẹ́ ká tún dì mú níbi gbogbo òwò fẹ́ràn láhù má takọ́ dáná ní lẹ́ńbí gbogbo tó bá wù kó ṣe lẹ́sẹ̀ ìyẹn ni pé ẹsẹ̀ kéékèèké nítorí fà òun ni pé ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammadu míì ọ̀padà wá sàlàyé wípé gbogbo ẹni Ramadan ila Ramadan wa salawatul khams àti al-umratu ila al-umra mukaffiratun lima bainahun majtuniba alkabair lókun ìgbà tó ń tọ̀ ọ̀hún bá jìnnà sí kàbáyé yí ẹ̀ṣẹ̀ gbogbo àwọn umura sí umura kan téèyàn bá ṣe àwẹ̀ sí àwẹ̀ àwọn wákàtí márààrún síra wọn wọ́n pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n ṣiṣọ́ lókun ìgbà tó ń tọ̀ ọ̀hún ọba ti lọ já sí agbani àwọn kàbáyé rí kàbáyé rí kàbáyé rí ẹ̀ṣẹ̀. tó túmọ̀ sí pé kábàáyìrí tó lè pa òun rẹ òun náà ní kẹrù túbà kò ń bẹ eléyìí òun náà ní níbi tí a fẹ́ pe àkíyèsí sí lónìí àdìsí ìmánà wa ti sábà ìmánà wa ti sábà àbẹ̀ olúwa fún wa ní wọ́n ní tabari ẹrú ọlọ́run ọba kan ó fẹ́ ṣe ọ̀fẹ́ ọ̀fẹ́ fún yẹn ní oúnjẹ nínú ààwẹ̀ ó gbìyàn ó lérò ń gbà láti ó níwọ̀nba náà ni o àmọ́ òun á wò pé ṣé oúnjẹ yìí kóun ṣe ní ọ̀rọ̀ oúnjẹ tí òun yìí ti ṣe kóun gbé fún ẹni yẹn kí rọmọdánà tó dé ni torí pé òun mọ̀ pé nìyẹn ìṣèpẹ́ni tó ní so that yóò fi ṣe déédéé oṣù àwẹ̀ rọmọdán àbí kó yùn jẹ́ kí oṣù gangan wọlé báyìí kó tó lè gbé e fún un àbí kó ń gbé e fún un lásìkò ṣàbẹ́ẹ̀n bí a rọmọdán kù mẹ́rin márùn-ún tí ó fi jẹ́ pé yóò ṣe déédéé pẹ̀lú oṣù rọmọdán ó lè wò lọ́lọ́lá jù ó tún wá fi ìbéèrè kan tì bẹ́ẹ̀ pé lẹ́yìn òun àní lè dára ló ń bẹ torí kó clear ó ní ọ̀dà tó ń bá wá fẹ́ òun bá ní kápá láti bọ́ bí èèyàn márùn nínú ṣé kóun máa gbé fún wọn ní tútù ni òun lọ dáa jù àbí kóun máa ṣe kó jẹ́ olóníbi tán máa ń jókòó bí assembly táwọn náà tí wọ́n àwọn àwọn ṣàbábù kan pé ṣé kóun lọ gbóúnjẹ yìí fún wọn níbi ìjókòó wọn yìí ní ṣíṣe ni àbí kò jẹ́ wípé òun gbé fún wọn ní tútù fún kálukú lọ ṣe ilé eléyìí àlèmọ́ dára dó púpọ̀ ṣùgbọ́n ìbéèrè alákọ̀ọ́kọ́ àlèkámọ́tẹ́yìn náà insha Allah ta'ala ìbéèrè alákọ̀ọ́kọ́ wípé ṣé kí ọmọlọ́nà bá ku ọjọ́ mélòó òun ló dáa jù ní àbí wọ jẹ́ ọmọlọ́nà wọlé àti pé àkíyèsí ni wọ́n bá sẹ́yìn wípé oṣù àwọn Ramadan ní kété tí hilal oṣù bá ti yọ báyìí tá a ti bọ́ sínú oṣù àwọn Ramadan látòru yẹn látàlẹ́wọ̀n tàbá ti gbọ́ kan ti róṣù Ramadan wọlé náà àsìkò yẹn ti yàtọ̀ sásìkò tí a bá bọ̀ ó ti yàtọ̀ ọ̀la iṣẹ́ rí ìgbìyànjú kíkà alukurani ni gbogbo gbogbo iṣẹ́ olóore tí èèyàn bá ṣe ní àsìkò yìí ó ti lọ́lá ju àwọn àsìkò míì lọ pẹ̀lú àwọn ẹ̀rí tí a ti mọ̀ síwájú tó bá rí bẹ́ẹ̀ ní fìlìjúmlá lápapọ̀ iṣẹ́ tí èèyàn bá ṣe nínú oṣù àwẹ̀ Ramadan ó yàtọ̀ sí iṣẹ́ tí èèyàn bá ṣe kódà kó má ju kó ju kó kù ṣẹ́jú márùn-ún lọ àti mọ̀ tí wọ́n roṣù rẹ̀ lóṣù kò jọra wọn iṣẹ́ tí èèyàn bá ṣe ní oṣù Ramadan ó lọ́lá ọ̀tọ̀ ju iṣẹ́ tí èèyàn bá ṣe ní kọ́bílà Ramadan àbí láwọn àsìkò míì lọ kàwé bẹ́ẹ̀ tó àmọ́ nígbà míì nígbà míì ó ṣeé ṣe kó jẹ́ pé iṣẹ́ tí èèyàn ṣe nínú Ramadan ó lè tún fúyẹ́ níládá ju àsìkò míì lọ fún àwọn ìdí kan tó lè ṣèṣì ṣẹlẹ̀ ìwé wo ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí sábàbí kan bá tó bá já wọlé bóyá ẹni tó fẹ́ fún lóúnjẹ yìí ẹni tí òòrùn jẹjẹ ní bífọ̀ Ramadan ni gbogbo ẹ lé yòtí tó bá rí ni tí o bá gbogbo ẹ ó tọ ẹni yìí wá ní tó wá ti di inú Ramadan oníkálukú ni ó ṣe ìgbìyànjú láti fún lóúnjẹ eléyìí ó fún un pé ah kálíkàlẹ ni ẹjẹ àbọ ẹni oúnjẹ wa pọ̀ débi pé pípọ̀ yẹn yóò tún jẹjẹ yóò tún ṣẹ́kù ó lè tó gan tí Ramadan ò fi tọ ṣùgbọ́n before then kò tí rẹ nìkan ebi ebi ebi gbogbo ẹ lè a awo ìtìhámú fi yẹwùmí zi mazọrọba ọjọ́ alákọ̀ọ́kọ́ yìí yọ gbà ọlá torí pé gbà òun ló nídìí jù gbà òun ní ìnira ìnira múyàn jù tó ti jẹ́ pé kọ́díyẹ kúnú alifábílù mọ̀fúlólẹ́ lè àárẹ̀ o nǹkan kan lè lọ́lá lásìkò kan ó lè padà tún di tí nǹkan mi ò lọ́lá jù lọ orí sábàbí kan irú sábàbí eléyìí tìyẹn bá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ wo àsìkò jákà nínú ọdún ẹlòmíì ò rí iye yóò tún gba yóò tún yóò padà máa kà á nà ní kò sì ti rí jẹ́ láwọn àsìkò kan lóòótọ́ jákà ò lè jẹ́ jákà kò lè jẹ́ zakatul fitiri àfikún jẹ́jọ́ ọdún yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó bá mọ̀ pé ẹni yìí kọ́dà bí fún ọdún tẹ́lẹ̀ torí nǹkan tó bá ti ń fún ó lè ó lè sùn ó lè gbáwájú ju ládá tí ń bẹ ní èyí tí ń bẹ ní àsìkò nǹkan lọ nígbà míì gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ọ́sẹ̀ ṣàlàyé wal fadlu biyadillah eléyìí jẹ́ àkíyèsí kan lórí abala yìí so èèyàn kú àsìkò nǹkan kan àmọ́ o gbogbo bó bá ṣe jẹ́ àsìkò tọ́lọ̀ ní ọlọ́lá o òun náà lọ́lọ́lá o ló ń kálukú fi jó wèrè ẹni tí ó ṣe dáadáa ẹni tí ó túyàn lẹ́nu ẹni tí ó ṣe sàárà ẹni tí ó yọ zaka ẹni tí ó lọ múra ẹni tí ó ń ń tajẹ àwọn ọjọ́ wọ̀nyí ni àtàwọn àsìkò wọ̀nyí torí ọlá ti ń bẹ fún ọ̀rọ̀ nípa tó oúnjẹ ṣíṣe oúnjẹ tútù kó sì tí ò dáa ṣùgbọ́n gbà mí èèyàn ó wo àwọn àwùjọ yẹn ìyẹn wà àwùjọ yẹn tó bá ṣe pé èwo la yóò dáa jù bóyá nígbà míì ẹlòmíì bóyá àwùjọ yẹn wọ́n kórìíra kí èèyàn máa gbóúnjẹ tútù fáwọn ẹ máa fẹ́ ṣe ẹ ṣe é ní kó pé ẹ bá gbígbé tútù wàá fi máa wọ́wọ́ kẹrosínì àmọ́ wọ́wọ́ kìnìún kan káàkiri máa wà àmọ́ tó bá ti ṣe ó lè jẹ́ pàwùjọ kan bẹ̀ báwọn ó lè jẹ́ pàwùjọ míì wọ́n kórìíra kẹsùn wọn kò ní nǹkan ṣe gbé wọn tútù àwọn alámọtẹ́tì wa àwọn alámọba ṣe ṣe àtàwọn nǹkan míì tó lọ́mọ àwùjọ míì wọn bá dáná fẹ́lò míì yóò ní à ẹkú ṣe bó oúnjẹ kókòkò ebi òun ṣe jẹun lé lóògùn oúnjẹ náà oúnjẹ yóò yóò yàn ẹhẹn àmọ́ tó gbé wá kí n ṣe nǹkan mi wọ́n máa ń tí ò yóò ẹ sì lè ṣe oúnjẹ fẹ́lò mi kò ní à ah, kàn oúnjẹ oúnjẹ fẹ́lò kí n yẹn jẹ láàrin ọjọ́ mẹ́ta ọwọ́ àlọ́ mọ́ gbogbo nǹkan yìí èyí ó wo bó olóúnjẹ ò ṣe ní wé èyí ó wo èwo ló súnmọ́ kó ṣe déédéé ẹni tá a fẹ́ fún lóúnjẹ òun lèyìn ó wò èyí ó wá àwùjọ èyí ó wo orú èèyàn yẹn èwo lèyìn mọ̀ tí wọ́n prefer jù tó fi jẹ́ pé ogbé méjèèjì ló kọ́mọ̀ láwùjọ wa àwọn míì á ṣe ìfọ́ ó lè jẹ́ nu mọ́sálásí kan ó lè jẹ́ wọn á dáwó wọn á ṣègbìyànjú pé ẹ máa fún àwọn èèyàn ní oúnjẹ kí wọ́n máa fi ṣèṣinú àwọn mí ò ní à ẹ̀gbẹ́ fún wọn ní tútù kọ́lá nǹkan tó ń fi ṣe ẹ̀fikún ẹ̀fòróró kún wọ̀lẹ̀kọ́lé ń xẹ́yì kò sí èyí tí ò lóore ṣùgbọ́n èèyàn wo ewo lèèyàn mọ̀ tó lóore jù fún àwọn èèyàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn náà láǹfààní láti wá sí mọ́sálásí ó lè má ti sáyè obìnrin àwọn ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ lé ó lè jẹ́ àwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ lé àwọn àṣẹ ìtọ́rọ̀ mélòó ni òun ni ọjà gbogbo ẹ àwọn aráàlú kan wọn pé ẹ̀yin kú ti yóò ti yín bámbám ẹ̀yin kìnnì kan ní ẹ̀yin náà ẹ sábà wá kìnnì kan jẹ ó sì lè mọ ọrọrùn láti gbóúnjẹ lọ lé irú eléyìí wọn máa gbóúnjẹ tútù fún yàn wọn sì ń lé ọmọ ọjẹ aya ọjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan yìí tẹ̀yìn bá ti ní fíkíwò àgbọ́yé bó la ṣe ṣe nǹkan ó jẹ́ kí èèyàn mọ ìwúlọ́lọ́lá ju wal ilmu inda اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وعنا على صيامه وقيامه على الوجه الذي يرضيك يا رب العالمين اللهم وفقنا بالأعمال الصالحات الزكيات الخالصة لوجهك في هذا الشهر المبارك وفي جميع أيامنا وأعمالنا يا رب العالمين اللهم إنا نسألك الصدق والإخلاص في القول والعمل اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم ربنا آتنا في الدنيا حسنة